Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùwọ́ bí. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olùfẹ́ Face TV Africa. Ṣé rí ohun tí a fẹ́ sọ lénìí? Ó kò kò kò kò pọ̀ púpọ̀. Ohun tá a fẹ́ sọ lénìí ó pọ̀ púpọ̀. Ìdílé òyìnbó pọ̀ púpọ̀ ni pé ṣé rí ilẹ̀ Yorùbá ó di ọwọ́ èmi àti ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn the way bí wọ́n ṣe ń ṣe ń gbà mí ajẹ́ ìjókòó pé ṣé ọmọ Yorùbá lélẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ ara wa la need I will play one video but tí n ṣe sìn Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ṣe rí ẹ̀ kí n bá àwọn supporter yín sọ̀rọ̀ ẹ sà àwọn èèyàn tó máa ṣépè fún máa pọ̀ o tó bá jẹ́ pé yẹn ni tí ẹ bá dé position tó high ó mì pé gbogbo àwọn sọ̀pọ́tà yín ogun náà máa bá ìbọ̀dì jà ṣe mọ̀ pé bí wọ́n ṣe ṣe ní táìmù yèyé dára nìyẹn tó jáde tó lọ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún wúmà yẹn nídìí èṣù gbogbo èpè tó ṣẹ́ ẹjọ́ òun dà lára wúmà yẹn wọ́n dárúkọ ọjọ́ méje wọ́n dárúkọ kínní kan kínní kan ẹjọ́ òun dà lára ẹ̀ ẹ kàn ń jẹ́ kí àwọn èèyàn kọ́ máa rí wípé gbogbo nǹkan tẹ́ tó ń pariwo yìí kò wà mínífù kò wà mínífù reality ni ẹkàn ń ẹkàn ń ẹkàn ń ẹkàn embarrass yorùbá ni tí ẹ bá kí ń pè torí tó bá yẹ pé ẹ pè wọ́n ṣàkíyèsí ní time tí èyí dára orúkọ báyìí ò ní ṣẹlẹ̀ olórí ni yìí náà Ìbà Gani Adams olórí tí àwọn èèyàn ń wárí fún nìyí ẹ ti dé level tó jẹ́ pé ẹ̀yin àti gọ́vnà ẹ̀yin àti president ẹjọ́ ń jókòó ẹjọ́ ń ẹjọ́ ń bring suggestion kò jẹ́ kí wọ́n tiẹ̀ ẹ̀yin tí ẹ̀kọ́ ni mò ń sọ́sìn àwọn tó ń tẹ̀lé yín kò jẹ́ kó bá wọn nídìí gbogbo eléyìí rárá accepted pé àṣà àti ìṣe wa ni ohun tí a jẹ́ sọ wípé ó kọ̀ sí wàhálà láàrin ahólẹ̀ àti àti láàrin ahólẹ̀ àtàfọ̀njá òun lélẹ̀ láàrin ahólẹ̀ àti àfọ̀njá ohun tá a sọ pé ó kọ̀ sí problem ni. ìgbà wo la fẹ́ stop gbogbo eléyìí tí ẹ̀yin àti Laji Abbas ìbájọ ń ní problem tẹ́ bá jọ ń jà with my own way firstly kò jẹ́ kẹ́ tiẹ̀ jáde ló respond sí torí iṣẹ́ ẹ̀ ló ń ṣe kò jẹ́ sí òpìtàn àtọ̀wọn oníwàásí ó máa ń ta bára wọn ó máa ta bá onílé àtabọ́ lóko ni ẹ máa wòóràn ni bí wíwòrán ìyẹ̀tẹ́ yín lọ́rùn ẹni tẹ́ ẹ lè pè ní á fún yín lọ́wọ́ yìí in the first place your position ẹ̀yin lẹ ti wọ́ position yẹn lẹ̀ torí kò jẹ́ kẹ́ jáde láti fèsì fún fún Laji Abbas ẹ wo àwọn èèyàn tẹ́yìn ti sọ̀rọ̀ sí ẹ wo àwọn èèyàn ẹ mọ ọ̀rọ̀ tẹ́ sọ sí Ọbásanjọ́ ní táìmù títí ẹ̀ ni the same thing ẹ̀sọ́ máìdì yìí wọ́n respond wọ́n á gbọ́ but wọ́n ò lè respond mo ti sọ tẹ́lẹ̀ lórí program yìí pé if you can tell your secretary your media secretary or kini láti respond sọ̀rọ̀ governor why tí ẹ ṣe lè respond sí lẹ́ẹ̀lẹ́ ṣe lè sọ pé kí secretary yín náà send the letter sí láti respond pé kẹ́kàntà pé nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ tí ẹ ṣe lè sọ wípé kí wọ́n kọ lẹ́tà sí láti kántà kan tó sọ yẹn now mo wá rí fídíò èmi tí àwọn fans yín ni o ó lè jẹ́ ìmá ó lè má jẹ́ ìkọlẹ̀ wọn o ó possible ó lè jẹ́ àwọn olólùfẹ́ yín tó nífẹ̀ẹ́ yín tọkàntọkàn fine ó máa rí bẹ́ẹ̀ torí àwọn tó ń support èèyàn wọ́n lè go to any length láti support èèyàn ah, fine but tó bá jẹ́ pé ẹ ti jáde ẹ ti kọ́ṣọ̀ wọn kò sí kí èèyàn má jà náà arẹ́májà kan ò sí náà olórí ló ń bú jù ẹ wo bó ṣe ń bú Bọ́lá Ahmed Tinubu sí ẹ wo ọmọ kéékèèké tó ń fi Tinubu ṣe yẹ̀yẹ́ kí Tinubu wá sọ wípé gbogbo nǹkan bẹ́ẹ̀ lòun fẹ́ máa fèsì fún ẹ má kàn ṣera yín léṣe nì torí àwọn tó nífẹ̀ẹ́ yín wà ń bẹ̀ àwọn tó ò nífẹ̀ẹ́ yín wọ́n pọ̀ yapa mélòó Ìbà Gani Adams mélòó lẹ wá fẹ́ bá wí mélòó lẹ wá fẹ́ fèsì fún wọn mélòó lẹ fẹ́ ṣépè fún èpè yóò lè mọ wọn. torí kíní yìí dùn mí bí mo ṣe ti rí ìyá yìí tó bọ́ta tó bẹ̀rẹ̀ sí í ṣépè nítorí kíni torí pé wọ́n bú ẹni tí mo nífẹ̀ẹ́ sí torí pé wọ́n sọ̀rọ̀ sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí Ìbà Gani Adams olórí máa ń tún nǹkan ṣe ni òkú ń fọwọ́ ara ẹ̀ dàrú torí tí èpè yìí bá ń pọ̀ ó máa ja gbogbo wa èpè yìí náà jẹ́ lásán wípé ó fa ìjà láàrin Awólé àtàfọ̀njá tí Yorùbá ilẹ̀ Yorùbá ò fi wà níṣọ̀kan up to now Àfọ̀njá yìí náà kẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lòun náà jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lẹ́sìn nǹkan tó ṣẹlẹ̀ láàrin Awólẹ̀ àtàkùnjà ẹ̀yin náà wá bẹ̀rẹ̀ àwọn fáǹsì yín náà wá sọ́rí ẹ̀yin nìkọ́ ẹ̀wọ̀n fáǹsì yín náà wá bẹ̀rẹ̀ tó yẹ kẹjẹ jáde láti kọ́ṣọ̀ wọn kí ni má ní í sọ tó wá di wípé àwọn fáǹsì máa kàn máa jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé ìwo jáde wọ́n bẹ̀rẹ̀ sí ń gbá fọṣẹ jáde ẹjọ yèyé dára kọ́kọ́ ni tó ṣe nǹkan tó lọ́ máa ṣe kí ló ni ṣé wọ́n ti torí ẹ̀ dìpọ̀tì ẹni ṣé ayé ṣé ayé ti torí ẹ̀ bàjẹ́ ni ayé ẹ̀ dá sí ni nà án ẹ má kàn wọ àṣà àti ìṣe yín lẹ ẹ má wọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ má wọ ńlẹ̀ èpè ò kí ń jẹyàn tí kò tí kò ṣẹ o tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí má nìyẹn sọ ẹ̀yin lè bìlíf pé ọ̀rọ̀ yẹn ta báyìí ọ̀rọ̀ yẹn dùn yìí tó bá yẹ pé lóòótọ́ ló dúró lé lórí èpè ò kí ń jà bẹ́ẹ̀ wọn ò bá ṣe pè látẹ̀nídọ̀la lọ tí n bá wà lórí òtítọ́ èpè ò lè jà mí ibà Gani Adams ẹ láti tún ibẹ̀ yẹn ṣe ìkíní fídíò yẹn mi ní jẹ́ kó pọ̀ ápò tó five minutes màá pè ẹ̀bí one minute torí kò ń ṣe nǹkan tí yẹn ò lè máa gbọ́ sétí mo rí àyàn gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà jẹ́ ìbímọ tẹ̀jẹ̀ gbé kámẹ́rà síwájú tẹ̀jẹ̀ ń ṣépè fọmọ lọ́mọ ẹ̀jẹ̀ kẹfẹ́ kọ́ àwọn ọmọ tí yín náà ṣoríire kí ni nǹkan tẹ́ ń fà tálẹ̀ bá nífẹ̀ẹ́ sí tẹ wá fẹ́ destroy ẹlẹ́lẹ́ nítorí pé ó sọ̀rọ̀ sí ẹni tẹ nífẹ̀ẹ́ sí fídíò yẹn lẹ́wọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi mo jẹ́ wò wípé àhá bọ́mọ fáǹsì Gani Adams jáde ní táìmù Yèyé Dára lélẹ̀ mo sọ ní fídíò mi kan tó kọjá kí ló dé kò sí ká má ṣẹra wa kò sí ká má ṣẹra wa bí orin Saheed Òṣùpá kan tó sọ wípé ìràwọ̀ ló bá ṣe ohun tí ò dá sí má dòṣùpá bẹ́ẹ̀ni kan bá ṣe ohun tí ò dá sí má dẹnìkan kò sí bá ṣe fẹ́ ṣe bá àdìtà nílé iṣẹ́ ra wa náà àgbájẹ̀ máa ń gbà ni tẹ́yìn bá tiẹ̀ wò wípé ẹ̀ tí seventy ẹ̀ tí sixty ipò àgbàlẹ́wà ẹ ṣe bí àgbà àgbà máa ń gba a lot of things mọ́ra ni ẹni tí ò bá gba a lot of things mọ́ra kò lè jẹ́ àgbàlagbà Ìbà Gani Adams ẹ caution àwọn ọmọ àwọn ọmọ yín ẹ caution àwọn olólùfẹ́ yín ẹ caution àwọn fans yín it's getting too much ohun tó destroy ilẹ̀ Yorùbá lélẹ́yìí òun dẹ̀ làwọn fans yìí ti tún ra wọlé lórí kí ni Laji Abbas sọ ìtàn ló sọ researcher jẹ ni òun ló mọ nǹkan tó rí òun ló mọ nǹkan tó kà and I supported him kí ló ṣẹlẹ̀ kí ló dé we all need to come together and make sure that this country is you know is yielding in positive way àwọn jẹ ìdè máa ṣépè máa ṣépè máa ṣépè ṣépè kì í sú wa ni. ìbà àwọn tó nílé ayé o ìbà ẹni tó tẹ̀lú ìdó nítorí pé kí ni olórí burúkú ọmọ ilẹ̀ yorùbá kan tó pe ẹ̀nìrán jí abbas tó ń sọ ìtọ̀kítàn tí kì í ṣọmọ Ọ̀yọ́ state tó jẹ́ pé wọ́n wá gbé ìyá ẹ̀ ìyá ìyá ẹ̀ ni wọ́n ní wọ́n wá gbé wọ́n wá tọ́ ní ìlú Ọ̀yọ́ state tó ń sorí kodò tó ń sọ̀sọ́kúsọ nípa fifteen ààrẹ ọ̀nà kakanfò wa Gani Adams. ẹ ṣe ń ṣe pé ìrẹ́ ọba àlùfáàní ìrẹ́ ọba àlùfáàní ń jẹ́ fún mi hmm. ah, Gani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 láti rí pé nǹkan tí Ìgbòho kan tó ṣe meanwhile ọmọ Gani Adams ẹni tó ṣiṣẹ́ ní gàngàn tán lọ mú olórí àwọn kidnapper nígbà yẹn nígbà tá a máa mú un wèrè Rájí Rasaki àtolúmọ Rájí Rasaki Rájí Lájí Lájí Abbas kò sí tòsí ńgbà náà o ó rí gbogbo wàhálà tí a ṣe ẹni tó dẹ̀ tún á mú arákùnrin ọ̀hún náà ó tún jọmọ ẹgbẹ́ wa ọmọ gangan náà ní OPC dẹni tó wá ń pìtàn kíkọ tó sọ pé Olúmọ Abbas Láàjì Abbas ló ń jẹ́ ó ti ṣiṣẹ́ láti wákàtí ìlọ ẹni kì í dá kán má tẹ Láàjì Abbas ó ti ṣiṣẹ́ wàá má ṣiṣẹ́ ni àwọn tó ní ilé ayé ti padà lẹ́yìn ẹ o àwọn ìyá mi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti padà lẹ́yìn ẹ ìyá dúdú ìyá pupa ìyá funfun èmi tí mo dẹ̀ wọ́n á ṣojú ojú àwọn ẹlẹ́yẹ náà nílùú ọdẹ́dá ó ti bẹ̀rẹ̀ sí ní ṣìṣe láàrin wa o nítorí pé kí ni ó ti kọlu ọmọ mi ó ti kọlu àbúrò mi ó ti kọlu transformer mi tí ń ṣe Gani Adams fifteen ààrẹ ọ̀nà kakanfò bó ṣe bó ṣe wá kọlu Gani láti wákàtí lákàtí ọ̀hún tó ní ilé ayé ẹlẹ́kìndà kọ́ máa tẹ̀ ọ́ máa máa tẹ́ kiri ni gbogbo ibi tó ti ń gbóhùn ẹ̀ tó ń wẹ̀ ń dùn ọ̀ní gbóhùn ẹ̀ Eko, bẹ̀ mọ́ eku òní ké bí eku ẹyẹ òní ké bí ẹyẹ ìwọ gọgọ fúnra rẹ o ti bẹ̀rẹ̀ sí ní tẹ́ ó máa máa tẹ́ ni o ó máa máa tọ̀ gbogbo ibi tó wá máa máa lọ ó máa máa lọ jí five naira ten naira one thousand gbogbo orílẹ̀-èdè ibi tí yóò bá bá bà wá ibẹ̀ ló máa máa jalè sí so ó dàṣẹ. Ìbà Gani Adams ẹ sọ fún àwọn olólùfẹ́ yín ohun tó ń ṣe ò